wọ́n ti gba béèlì Taniọlọ́run lẹ́yìn ọjọ́ márùndínlọ́gọ́rin láhàámọ́ ilé-ẹjọ́ májísírèètì kan tó fìlú Ìlọrin ṣe ibùjókòó ti gba béèlì Abdulazeez Adégbọlá tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Taniọlọ́run lẹ́yìn ọjọ́ márùndínlọ́gọ́rin lọ́gbà ẹ̀wọ̀n Taniọlọ́run ló ti ń jẹ́jọ́ láwọn ilé-ẹjọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ upper area àti ti májísírèètì nílùú ìlọrin lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ ti ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní association of proud sons and daughters of ìlọrin ògo ìlọrin àti àáfàá òkútagídí fi kàn án ọ̀kan lára àwọn agbẹjọ́rò tó ń dúró fún un muftau olóbì ló tún gbé ìwé bẹ́ẹ̀lì rẹ̀ lọ síwájú ilé-ẹjọ́ májísírèètì lọ́jọ́ ajé monday ọgbọ̀njọ́ oṣù kẹwàá yìí pé kí adájọ́ wo oníbàárà rẹ̀ ṣe kó fún un ní bẹ́ẹ̀lì kó máa wá jẹ́jọ́ láti ilé rẹ̀ nítorí pé oníbàárà ọ̀hún ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn tó ṣẹ̀ fún ìdáríjì agbẹjọ́rò tó ń ṣojú Ògo Ìlọrin Òsínì Sanni kò tako ẹ̀bẹ̀ yìí ṣùgbọ́n ó gba ilé-ẹjọ́ níyànjú láti gbé àwọn ìlànà tí yóò mú olùjẹ́jọ́ náà máa yọjú sí ilé-ẹjọ́ ní gbogbo ọjọ́ ìgbẹ́jọ́ kalẹ̀ májísírèètì Muhammad Ibrahim gbà sí àwọn méjèèjì lẹ́nu ó fún olùjẹ́jọ́ náà ní bẹ́ẹ̀lì ẹgbẹ̀rún lọ́nà igba náírà two hundred thousand naira àti onídùúró méjì tí ọ̀kan nínú wọn gbọ́dọ̀ jẹ́ ìbátan rẹ̀ gẹ́gẹ́ bí májísírèètì Muhammadu Ibrahim ṣe là á kalẹ̀ àwọn onídùúró yìí gbọ́dọ̀ máa gbé ní agbègbè ilé ẹjọ́ olùjẹ́jọ́ náà sì gbọ́dọ̀ máa farahàn nílé ẹjọ́ ní ẹ̀ẹ̀kan láàrin ọjọ́ mẹ́rìnlá lẹ́yìn èyí ló sún ìgbẹ́jọ́ sí ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá tẹ́ ò bá gbàgbé ilé ẹjọ́ upper area àti gba bẹ́ẹ̀lì Taniọlọ́run tẹ́lẹ̀ láti nǹkan bí oṣù kan sẹ́yìn ṣùgbọ́n tí májísírèètì kọ̀ láti gba béèlì rẹ̀ èyí tó mú kó lọ ọjọ́ pípẹ́ lọ́gbà ẹ̀wọ̀n òkè kúrá nílùú ìlọrin ṣùgbọ́n ní báyìí májísírèètì náà ti gba onídùúró rẹ̀ tí yóò sì máa ti ilé rẹ̀ lọ jẹ́jọ́. ibrahim alágúnmu ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́yín.